tinubu fẹ̀yìn peter obi àti àtìkù janlẹ̀ pé bí ọwọ́ ọmọdé kò bá tẹ ìjàdù àkàrà ni ó sọ wípé kò sóhun tá a jẹ tí kì í tán peter obi ó ní òun gbà fọlọ́run o ọlọ́run la gbọ́kànlé báyìí lẹ́yìn ìdájọ́ ilé tó ga jù ọ̀rọ̀ yìí ló jáde lẹ́nu peter obi ilé-ẹjọ́ tó ga jùlọ ní orílẹ̀-èdè nàìjíríà tó dá ẹjọ́ kò tẹ́milọ́rùn tí ẹgbẹ́ òṣèlú pdp àti labour party pè tako ìṣèjọba ààrẹ aṣíwájú bọ́lá ahmed tinubu wípé tinubu kò jẹ́ ojúlówó ààrẹ tí ọmọ orílẹ̀-èdè nàìjíríà dìbò yàn lọ́dún 2023 àwọn olùpẹ̀jọ́ méjèèjì àtiku abubakar ti ti ẹgbẹ́ òṣèlú people democratic party àti peter obi tó wá láti inú ẹgbẹ́ òṣèlú labour party ni wọ́n ti pe ẹjọ́ náà pé kí ilé ẹjọ́ kó wọ́gi lé ìjáwé olúborí aṣíwájú bọ́lá ahmed tinubu ìyẹn ìbò tó wáyé nínú oṣù kejì ọdún 2023 nínú ẹjọ́ tí àwọn méjèèjì pè ni wọ́n ti sọ báyìí pé ìbò tó gbé tinubu wọlé kò wà ní ìbámu pẹ̀lú òfin àti wípé tinubu kò lẹ́tọ̀ọ́ láti du ipò ààrẹ lásìkò tó du ipò náà ẹgbẹ́ òṣèlú labour ó ti sọ̀rọ̀ síta o lẹ́yìn ìdájọ́ ọ̀hún ó sì sọ báyìí wípé ọlọ́run nìkan ni àwọn fi ṣe ìgbẹ́kànlé báyìí kò sí ohunkóhun tí ọlọ́run nìkan náà ló tó gbẹ́kànlé nígbà tí agbẹnusọ olùpolongo ìbò lẹ́gbẹ́ òṣèlú labour tó ń sọ̀rọ̀ ó sọ wípé ọlọ́run nìkan làwọn gbẹ́kànlé báyìí o àwọn ò ohunkóhun nígbà tí àwọn akọ̀ròyìn tí wọ́n ń takò tó ìbéèrè yìí Kenneth Okonkwo òun ló sọ̀rọ̀ yìí lójú òpó twitter rẹ̀ ó ní ilé-ẹjọ́ tó ga jùlọ ti dá ẹjọ́ Peter Obi nù lórí wípé ẹjọ́ náà kò lẹ́sẹ̀ nílẹ̀ ó sì sọ báyìí wípé ojúlówó ni ìbò tó gbé Tinubu wọlé àti wípé kò sí awuyewuye kankan mọ́ ó jẹ́ ohun ìyàlẹ́nu wípé ilé ẹjọ́ náà kò mẹ́nuba owó ìtanràn four hundred and fifty thousand dollars tí ilé-ẹjọ́ gbẹ́sẹ̀ lé èyí tí àwọn olùpẹ̀jọ́ méjèèjì tí wọ́n fi sínú ìwé ìpẹ̀jọ́ wọn nígbà tí aṣíwájú bọ́lá ahmed tinubu tó ń sọ̀rọ̀ ó ní ìgbà yìí ni mo tó mọ̀ wípé ìdájọ́ òdodo ó fẹsẹ̀ rinlẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà ó ní inú mi dùn púpọ̀ sí ìdájọ́ yìí nítorí wípé ilé-ẹjọ́ kò sí ojú ìṣáájú ẹnikẹ́ni ó ní ilé-ẹjọ́ tó ga jùlọ náà ṣe àgbéyẹ̀wò gbogbo ohun tó yẹ kó gbéyẹ̀wò ní ìlànà òfin láì sí ìbẹ̀rù tàbí fífi ojú ìṣáájú èyí ni ọ̀rọ̀ tí Tinubu sọ Tinubu ó fẹ̀yìn Peter Obi àti Àtíkù wálẹ̀ ni wọ́n bá fi ké o